فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí adékọ́ fún ọlọ́run àtọrọ ìfẹ́ àti ìgbẹ́ ọlọ́run fún ọ̀nà ìwà ọ̀nà fún ọ̀nà ìfẹ́ ọlọ́run àyè ìwà àyè ìwà ọlọ́run àwọn ará lè àwọn sàhábà àti gbogbo àwọn mùsùlùmí àánú ọlọ́run ìfẹ́ ọlọ́run orí ayé ẹ̀dẹ́ta rẹ̀ fún ọbẹ̀ ìjọba ọdún lẹ́lẹ́ àmì ní ìtẹ̀síwájú níbi tí a bá tẹ̀síwájú wa gbé بناء عزم تطورهم إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر على ما يقولون واهجرهم فجرا جميلا وذرني والمكذبين اولي النعمة ونذيرهم قليلا إن لدينا أنفالا وجحيما حميما وطعاما ذا نصرة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوم يجعل يوما يجعل الولدان شيبا وكيف تصدقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء فطر به كان وحده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي الأحد بدلنا وقالنا أبصر يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيرا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناهم أخذا وإلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السلام منفطر به كان وعده مفعولا لنا به تذكرة فمن شاء اتخذ إلى ربه Pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó kàwò aláyé, àbàlò rẹ̀ pé ẹni tó bá ṣe fẹ́ ẹ̀, nìkan ní ó kẹ́ tó bá rí lọ́gbẹ́ dàlù kìí á máa. Ọlọ́run ọba ní wà fún ọlọ́run àyàkúrò lóòrùn ọlọ́nira nẹ́bí ọlọ́mọ ayọ̀kọ́lá òṣèwúrò aláàmà ọ̀fúnrún tí káwọn kìdìrí ń sọ ìṣòro àṣọ́bùrù màmúrún bì sùúrù ní tí wọ́n pa wá láṣẹ ni láwọn ààyè mẹ́ta àkọ́kọ́ ìgbà kọ́ níbi tá a fẹ́ tẹ̀ láṣẹ ọlọ́run tá a kú tẹ́mínà sọ èyí ó ṣe sùúrù. ẹ̀yin ìgbà yìí máa ń fúyà lérí pé èyí fẹ́ ya pa àṣẹ ọlọ́run èyí ó ṣe sùúrù. ọ̀hìn ìgbà yìí mo sí bà nípa dé èyí ó ṣe sùúrù. àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ti pa wá láṣẹ ká máa sùúrù ó tún pa wá láṣẹ ká tún máa mú àwọn èèyàn ní sùúrù. Ìjọba gbogbo ya yọ lẹ́bí náà ámánú sí ìró wa sọ́ọ́dúró wà rọ́ọ̀bì kú ọlọ́run nìkan yìí nígbà gbọ́ olórí ọkùnrin ìṣirò tí dọ́tò láàmú ẹ̀ máa tó máa fún àwọn èèyàn ní sùúrù látara bẹ́ẹ̀ àṣọ́gbòrò láwọn àìsèkì ẹ̀ka ti sùúrù wájú lẹ́yìn ò bá ti ṣe sùúrù láàyè ibi tó ti yẹ kó ṣe sùúrù yóò padà kábàámọ̀ ọlọ́run pa ànábì láti wípé wọ́n ṣe aláàmà ẹ̀kúnlù ọlọ́run wá gbé rẹ̀ ànábì ṣe sùúrù aláàmà ẹ̀kúnlù ẹ̀mí nàìjíríà wọ̀lì ìsìn ìgbà ìpọ̀tẹ̀kùnrin ṣe sùúrù lórí tí wọ́n ń sọ mínà kábì níbi ikú tí wọ́n ń búra ànábì wàlìsìdá àti ìmọ̀ fi ọ́ ṣe yẹ̀yẹ́ fáwọn pèpè rí tí wọ́n ń fi rẹ̀ ànábì ṣe yẹ̀yẹ́ wàtẹ̀sìrí àti pípè tí wọ́n ń pe ọ̀rọ̀ rẹ̀ nírọ́ gbogbo ànábì sọ wọn nírọ́ ló ń pa wàlẹ̀ ẹ̀kẹ́ dìde àmì ìyá rẹ̀ mọ́tò rí ìyẹn fara ya mọ́tòrí tí wọ́n ń sọ mọ́tòrí ìyẹn gbàrà jẹ́ mọ́tòrí tí wọ́n ń sọ mọ́tòrí rẹ̀ sọ pé òun ní jẹ́jẹ́ kan ọmọ sí rárá náà ẹ̀ ọkùnrin ẹlẹ́fẹ̀ ẹ̀ kúrò náà wá sí òun láti rà àjọ̀rọ̀ ìrìnlẹ̀ ìjẹ́kùnmájì èyí tó rẹwà lọ́sọ̀ fún orílẹ̀ rí tí wọ́n jẹ́ ní kó máa ṣe wà jùlọ ohun mọ̀ájìrà jẹ́lẹ̀ ayẹ́rẹ́ àtàkà arọ́bìlà wọ́n wo tí wọ́n mọ́sọ̀ pé fáàkì mọ́kúá ìrújú pẹ̀lú púpọ̀ fẹ́ san wọ́n lẹ́sàárù tí wọ́n ti fún ọ. má sọ pé dandan láti náà lọ́nà tí wọ́n ti yẹ̀ ẹ̀rọ wa ń fara ẹni ṣe orí ẹ̀rọ wa ti méjì. ọlọ́run bá ní ní tí wọ́n ń sọ yẹn kò sì sùúrù wọ́n àjúrẹ́hùn máa ṣe ra àwọn àlàájírù nínú àwọn ọ̀nà tá a fi máa ń bá èèyàn wí ìyẹn lódì sí ọ̀kan nínú àwọn ọ̀hábà Abdullahi bin Muzaffar rọ́bì ọ̀la àìní ọ̀kan nínú àwọn ọmọkùnrin kan ọmọkùnrin yìí máa ń sọ òkúta wọ́n ń pè ní kájúkù òkúta péjì síwáyé wọ́n máa ń palábà Abdullahi bin Muzaffar wáyé ọmọ yìí ọmọ يقول لها النبي صلى الله عليه وسلم عن الحق àmẹ́bí na pọ̀ fún wa tó ká yín máa lò nítorí báwọn òkú tẹ́lẹ̀ yẹn kò pa ẹran ó máa ń kọ́ ẹ̀rín lómi ọ̀fẹ́ lẹ̀kùn aláǹgbá ọlọ́lẹ̀kùn lọ́lọ́mọ Àdúgbò ẹ̀fọ́ fún àlùwà àkọ́kọ́ máa ṣe ọ̀sùnbà yìí náà. Àwọn olùmọ̀ lè fún àwọn. Wọ́n á rí àkọ́kọ́ bàbá ń lè fún àwọn. Bàtà Abdullahi bin Zafa wà lónìí. Wọ́n máa yìí lánàá ìkọ́sà lè máa ka abẹ̀rẹ̀. Mi ò tún sọ̀rọ̀ sí ọmọ láyé. Nítorí wípé mo sọ náà ti sọ fún nǹkan ọ̀sán ìṣúná. Wájú ìrìn ìyẹn ni lójú ìyẹn. Ó wọlé nínú ìṣẹ̀lẹ̀ ìlànà bá ti pé lórí ẹni tó sọ ìwà ẹ̀ṣẹ̀ tó sọ di fáàrí tẹ́yìn ọdẹ ń sọ fún tí ò pa fún ìyẹn lórí ní ọmọ kàdúnà àmọ́ àwọn àfáà ní yíyàn lódì yìí tó bá yẹ pé yíyàn lódì yẹn lè yí padà òníkà yàn lódì ẹlòmíì bọ yàn lódì bẹ́ẹ̀ lọ yóò tún máa kú nínú wà ẹni wọn lé ẹni bẹ́ẹ̀ máa yàn náà wà lójú kọlọ̀ wọn á fi jẹ̀mí ńlá ó fún ájú وهجره هجرا وذرني والمكذبين أولي النعمة ومنزلهم قليلا وذرني والمكذبين أولي النعمة ومنزلهم قليلا أبا أحمد وذرني لا ترى فاني قوموا لكي ní tí wọ́n ti forí ẹ̀ ọ̀pá wọn àwòrán àwọn lé àti sí ìpìlẹ̀pẹ̀ àti abẹ́rù ọ̀pá bí tètè ọlọ́mọ sọ fún ọ náà ìgbérí àti òkú ìfẹ́ náà bàlágà ọ̀nà ìsọ̀rọ̀ ìwọ́lọ̀ ní ìsìlẹ̀ ìṣòro. Ìṣèṣirò tó wá sí yẹn kó àlàáfọ̀ ní tó kù sọ̀wọ́ náà èsì tó fún wọn yẹn ó kéré sí níbi ìyàtọ̀ lọ́wọ́ ìgbẹ́ wọn. Ọlọ́run bá sọ pé wàdárì ní. Wàdárì ní wàdárì. Ṣé àdájú wàdárì ní ti ní ilẹ̀? Wàdárì ní dámi dáwà. Wàdárì láti rí àti gbogbo àwọn tí wọ́n Tí wọ́n ń pé gbogbo ohun tó ń sọ ẹ̀rọ ni ọlọ́run bọ̀ ọ̀ràn oníṣẹ́ tí wọ́n ní òrìlì ìṣẹ́ ọlọ́run wàdárì ní. Dábì dá àwọn ìbí àti wọ́n lẹ̀ orí ìlànà ìdí nítorí wípé a fún wọn ní a fún wọn ní owó a fún wọn lọ́lá ní ìmọ̀ àwọn ọlọ́wọ́ bá tó dára fún wọn ló tó mọ̀ pè ọ́ nírọ́ òlì ní amẹ́sì àwọn tí wọ́n ń sọ tó lọ́lọ́ ń yìí àwọn náà ni òlì ní amẹ́sì àwọn tá a fún wọn ní ìdẹ̀ra kan àbí mìíràn tóbi jẹ́ bá pèdè wá wá àti àmà ní lápá lára mẹ́ fún ìdàrú olówó lọ ọ̀pọ̀lọpọ̀ olówó mi ìdáṣẹ́ ìlú lọ lójú ọmọdé fún ilé ayé ìdá òsì lọ́pàpọ̀ mẹ́rin mẹ́rin lójú ọmọdé tó máa sọ nìyẹn ọ̀rọ̀ ní òní ńlá amẹ́sì Ọlọ́run bá nílẹ̀ ànẹ́bì èmi àti Ọlọ́pàá bí àwọn tí wọ́n jọ lọ ìrìnlá ìrọ́jì àwọn tó lè wípé ìjẹra fún wọn, a ti dẹ̀kùn fún wọn níbi owó ọ̀lọ́wọ́, níbi ipò wọn lépò, níbi ọlá wọn lọ́lá, níbi tẹ́nu ó tọ́rọ̀, ọ̀nà wọn tọ́rọ̀ látara àti eléyìí wọ́n wá ń pè ọ̀rọ̀ ọlọ́run ẹ̀rọ àmẹ́bí wọ́n ní lọ́nà ọlọ́run bá nígbà ìnáwó kábàrà ṣe ò bá káwọn sì ní àti wọn lẹ̀. eléyìí ó sọ̀kalẹ̀ lórí àwọn kòtòrí ìlú mọ́ta pàápàá jùlọ àwọn àgbààgbà àwọn ọ̀tọ̀ nkùnú àwọn tẹnu wọn tọrọ ní àwọn kòtòrí. ẹ̀ẹ́dì wò ní rálọ́gbà òun ló gbà lọ́jọ́ pé àbúlá lòdì sápẹ́ń lákàyà Muhammad ànábì ìṣèlú fún mi. àwọn ẹni wọn wòra wọn pa wọn làwọn lágbára اللهم بارك السماء في مال القران اللهم اعوذ بالله من الشيطان الرجيم اللهم بارك ان الانسان لا يحفظ ان راه سهلنا ان الى ربك الرجعى فلنعم كان ذا مال وبنين إذا تتلى عليه الآيات قال أساطير الأولين يوم الدم ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن خير متين. Ọlọ́run ló ń tẹ̀lé ká ní ilé àná ìsinmi ilẹ̀ pẹ̀lú wọn látara kẹlá ló gbẹgbẹ ní kíkájú ń pè ọlọ́run kì í bẹ́yìn ẹni kíkájú ń pè ọlọ́run kì í bẹ́yìn ẹni kíkájú ń bẹ̀rù ọlọ́run kì í tún bẹ̀rù yìí bá sọ pé dárí wọn kì í àti wọn lẹ̀ wọ́n mú ká síbi iná bí wọ́n á dàrú àdé àbáwọn tó ń pè ọ̀rọ̀ yìí mìíràn wọ́n náà ìgbìdàraj òun tá bá fẹ́ ṣe yóò máa bọ́ sí káàkiri ìtọ́lọ́run alẹ̀ ló lórí wa ìtọ́lọ́run àti ní àti ní ẹ̀sùn wọn lẹ́ Alẹ́ríkà rẹ̀ wọn wà ó ń àwọn وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا على النبي fi ní àtiwọ́n lẹ̀ ọgbà ta ló lè ta lórí ìgbà tó fẹ́ fi jọ̀rọ̀. Ọlànà bá Muhammad sallallahu alaihi wa sallam àdéhùn àbí ìwúrẹ́rà wọn àdéhùn àbí ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ní mọ̀nà àádáyé wà níyànà wọ́pọ̀ àádá ìbò mọ̀fíìrì wáyà tí wọ́n àádá ìwà níyànà wọ́pọ̀ tó bá àrọ́bà ní gbèmọ̀ àrọ́bà. ọlọ́run tó kó gbogbo ẹni kẹ́ni tó bá ti mú àwọn ọ̀rẹ́ ìrìn ọlọ́run lọ́sàn tó bá ti yóò kú bí àyè ọlọ́run ọba ó rìn àyọ ọlọ́run bá yẹ fún mọ́tì kankan tó ẹ̀ ọlọ́run nípa kọ́ ààrẹ tó wọ́n ha ọlọ́run ní mo ti kéde ogun láàrin èmi àtẹnu ẹ̀ kókó mọ̀rọ̀ ogun rẹ̀ ìjọba ló wà lè kókù pẹ̀lú ọlọ́run láàrin mẹ́rin ọlọ́run nípa kan ààrẹ mi wà níyà ẹni tó bá yóò ṣe wà nílùú ọlọ́run àyọ ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run ẹni tọ́lọ́run níbẹ̀ tí mọ́lá kó gbọ́ àwọn mọ̀lẹ́kà mi. Nítorí wọn lọ gbàgbé mi kó lọ lọ́rọ̀ ayé rẹ̀ sílẹ̀. Ó lè dá àkàwọ̀ àbùdá. Tí ọlọ́run bá ní bẹ̀rù kan, kọ́ lẹ̀ ṣe. Ọlọ́run sọ fún ìwé pé èmi ò ṣe kòkò lára ṣíkà. Èmi ọlọ́run ti nífẹ̀ẹ́ lágbájá ọmọ lágbájá. Ìwọ́dì rí ńlá wọn náà mọ̀ nífẹ̀ẹ́. Ọlọ́run wa tó ní yóò wá tó pariwo ní sọ́nà ìgbé sílẹ̀ ìgbàlẹ́ta nígbà wọn àbá fúlàn ọlọ́run ti nífẹ̀ẹ́ lágbájá ọmọ lágbájá wà ṣùgbọ́ tó pẹ̀ ìmọ̀lẹ́ka gbogbo ẹ̀ṣẹ̀ sọ́mà ìmọ̀lẹ́ka wọ́n jẹ́ àlọ́ ọ̀hún ọlọ́run wà á fi orí pa rẹ̀ lé orí rẹ̀ káwọn yọ̀mọ̀ ní rẹ̀ ọlọ́run ó fi bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn èèyàn dáadáa ní o tó bá wọn lè dúró náà ní ṣùgbọ́n ìfẹ́ rẹ̀ ọlọ́run ti tẹ́ ní àwọn ẹ̀dá. ẹ tọ́lọ̀ bá wá nífẹ̀ẹ́ sẹ́nì kan lò fún afẹ́ máa ju lẹ́sẹ̀ kó fẹ́ máa gbógun sí irú ẹ tọ́lọ̀ nífẹ̀ẹ́ yẹn ìṣẹ̀lẹ̀ rẹ̀ kó dà kó dà pẹ̀lú rẹ̀ bínú olúborí rẹ̀ náà lọ́nà tí wọ́n fẹ́ máa ṣẹlẹ̀ ìrọ̀lẹ́ rẹ̀ rí àlẹ́bí tó dà sí wọ́n lẹ̀ wà nínú ká Àwọn ẹgbẹ́ wọn pè ọ̀rọ̀ ọlọ́run ọ̀gá nínú ọ̀nà kúrò lànàbí pa kò lè ní mẹ́tì látara pé nínú àwọn ta tẹ̀tẹ̀ra fún àwọn nẹ́kàlà àwọn ìjìnlẹ̀ tí wọ́n fẹ́ jẹ tí wọ́n rí jẹ tí wọ́n fẹ́ mú tí wọ́n rí mú ọ̀rọ̀ lọ́wọ́ ní ọ̀wọ́ lójúmọ́ wá máa ń lọ́wọ́n lára ìgbà díẹ̀ káyọ̀sì là ń ṣe lọ́ọ̀yẹ̀ ajálẹ̀ títí dìgbà tí àsìkò tí wọ́n lò láyé tí ó fi tó wàkílà ìlànà tó lè kó bá ti kí ìyá rẹ̀. Títí dìgbà tó lọ́wọ́ bó ti ìyà wọn látàrí ìyà ìyà níbi táwọn إنا لدينا أنساها وجريبا أتكون كانت ولو ìpẹ̀lú tó bá ya pa àṣẹ rẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá gbéra ga tó fi ìtọ́ lọ́run, ọlọ́run tó bá lè kalẹ̀ tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run. Àǹkálá ìlàjìlà àyà. Wàjà sí ìgbà tí kò bí ó ń bẹ lọ́dọ̀ ọlọ́run, gbogbo ẹ̀ tó bá lájú tó máa lájú láyé wọ́n tó bá fẹ́ lò fẹ́ ní kó máa lò fẹ́ ní ẹ̀. Ọ̀hánà rẹ̀ ọ̀pọ̀ ní wọ́n àdára ní ìmọ̀. Àlàkáà wọ́n rí àdá ṣẹ̀dí. Ní Yorùbá mi ti ní gíláàgílà àyà. Wọ́n bá ní وجحيم جحيم أي نارا مؤججة نارا مؤججة iná èyí tí kò kirikiri ó ń tẹ lọ́dọ̀ ọlọ́run ìgbìyàn tó bá fẹ́ máa lò lẹ́nu láì ẹbí rẹ̀ ìyẹn nìkan kọ́ wá tó àmọ́ràn dáàbò sọ pé wà àgbààgbà wà tó àmọ́ wọn lè sáré balà dòwúrò tó láì jà tẹ̀wọ́n ni. Wọ̀tọ̀ àmọ́ ìran oúnjẹ kan bẹ lọ́dọ̀ ọ̀nà oṣù ní Nàìjíríà. Sáàbù lọ́sẹ̀ oúnjẹ tó lọ bá jẹ́ lọ Tọ̀ba ti ń jẹ ibi tí ó hàn èmi lọlẹ̀ ọkọ̀ tí kò tún ní rí pọ̀. Sáàbù sọ̀rọ̀ oúnjẹ tí máa hàn lọ́nà ọkùnrin. Àwọn gàrí kan bẹ olùsọ̀bá mú gàrí òun ọba lọ́kọ́ fà á omi ó ti lọ yóò kú bẹ̀rù yóò wà tó ní omi omi omi omi Wàtàrànà ọ̀gá ọ̀pọ̀ tí ó wà látàrà ní ìgbà. Ìjà ìlànà ni ẹ̀ẹ́dẹ̀ bá jẹ́ pẹ́lú ìgbòkè tó ti jẹ́rú lọ́la máa ń tàn báyìí. Ẹ bá ń kó ẹ̀bá wọn. Wọ́n náà rí sí ìpọ̀ ìyá ẹni ẹ̀ kàkìyàmà tí wá ṣe oúnjẹ lábójú lẹ́kùn nínú تعطها من الزقوم يولق فيه كل فيه شوق كالصدر كل فيه شوق كالصدر نعم تنطع من الزقوم يولق فيه تنطع Omi yóò mú náà fún mi yóò máa bẹ fún wa nínú náà. Ọ̀hámú tí ń sàkúrì látara sàkúrì, sàkúrì, ìdíjẹ́ sàkúrì tó náà ní igi igi kalẹ̀. Inú náà lòun tí ń wù. Òun yàtọ̀ sí ayé. Inú náà ní ibi A أنها رؤوس الشياطين هو دخول القرآن تقوم ìjìnlẹ̀ tí wọ́n bá ń jẹ́ yóò máa há ẹ̀gbọ́n ní ibi ẹ̀gbọ́n ní yóò máa há ọlọ́nà ọ̀tún ṣàkóhun kásọ̀bẹ̀ wá sọ́bìrín. Olóko ṣàkóhun kásọ̀bẹ̀ wá sọ́bìrín. Olóko ṣàkóhun ẹ̀fún bẹ̀. Ọ̀nà fún ọlẹ́kùn yóò ti dúró. Ọlọ́mọ ṣe wà lọ́mọ náà. Ọlọ́run ní gbogbo ẹni tó máa ń la jíjí ẹbí lẹ̀. Bẹ́ẹ̀ bá kú sí ilé tọ́lọ́run tí ò bá lọ tí ò bá ṣe tọ́lọ́run ẹbí lẹ̀ ẹni tí wọ́n sọ fún kọ́lọ̀ ọ̀fẹ́ jìnà tó náà obìnrin náà lè ní ẹ̀sílẹ̀ ẹjọ́ sọ fún kọ́lọ̀ ọ̀fẹ́ káàmù sí olóògùn kan ẹ̀sílẹ̀ Anáàrù máa tó ọgbọ́rẹ́ pọ́ lè mú. Láàrùn àkàbọ̀ fún àjájọ́ ní púpọ̀ lè. Anáàrù مليون سباكما سبعة متوالة يبينه ونظام والحكم بينهما جهنم والنار والحكم بينهما ثم السعير كما الأهواء في سفري ثم السعير كمن أمر بالكفر Wọ́n náà dá wù láyé lọ sí ti bá ti ń ṣe búrẹ́dì. Ọ̀wá lọ fẹ́ ṣe fàájì ìjẹ̀lú márùn-ún nínú ogun. Sọmọ̀ kọ́rọ̀ rí òjá pẹ̀ sọ́rọ̀ èyí ṣàjá ọ̀rọ̀ yúwa ẹ̀ tó lóun fẹ́ mú kìnnìún láyìí gbogbo tó rí oṣù mara lọ kó sínú ogun lòṣẹ́jú kagbẹ́rẹ́ iná káyé nìyẹn iná káyé yẹn sì ní ìdá kan nínú ìdá fẹ́gùn iná àti àmàlú gbogbo agbára náà lẹ́yìn pátá lẹ́yìn ìgbà tí wọ́n bá pàápàá lọ́nà ìjẹ́wó ní ìsìnàwá tó ń lò láyé. Àwùdáwò obìnrin máa ń lò. Àwùdáwò obìnrin. عفوه بشنوه ما هو لوى ولبشر ما هو لوى ولبشر Ọjọ́ àwọn ọmọ òṣèlú àti ohun ó tútù ní kò sí máa lè àkọ́mẹ̀ nínú náà ọlọ́mọ ti wà lọ́mọ máa gbogbo tó tó wọ́bẹ̀ àti máa ṣe òkàn. Ọ̀rọ̀ kan wá sí bẹ́rẹ̀ kan kò débẹ̀ yìí bẹ́ẹ̀ rẹ̀ ó lè lè fọ́nà ayé. Ṣùgbọ́n kì á máa mọ́rọ̀ ó ní kọ tó wọ́n. Ẹ̀fúnà ọmọ ọ̀fẹ́ ṣàgbọ́rọ̀ làwọn wá olùgbàlẹ̀. Mú ìṣẹ́jú wọn, ẹni tó ń bẹ́nu náà, ó pọ̀ níbẹ̀. Gbọ́rọ̀ kí ni ọjọ́ pé àjẹmọ́ rẹ̀ ń dájọ́ mọ́ fàájì, bí ìṣirú náà Wọ́n pọ̀ níbẹ̀, ìbọn tó ní kálukú ló fi ti pẹ̀lú tẹ̀ fún ìṣàtún yóò pátá níbẹ̀ ṣe àìbẹ̀ni ìlò ìrùjú ní máa àmọ́ àìní ìṣàtẹ́ ìṣẹ́ra ìwà ìṣàmà láàrọ̀ wà àdábà ní àrí Àwọn akọ̀lọ́sọ̀rọ̀ Ọlọ́run bá ló ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́run ìyàgbò tí kí láti láàyà ká sọ. Ọjọ́ ló tún bẹ lọ́dọ̀ ọlọ́run pọ̀pọ̀ àmọ́ ẹbí náà làdé iná pọ̀ àmọ́. Ó tún bẹ wáwò ni wáwò Wàtọ̀ àmọ́ bákan Tọ̀hámá oúnjẹ kan dágún oúnjẹ títí ìlọ ìrìn kọ́nà ojú sí kò ní ní lọ òfin. Wà bẹ́ẹ̀ ní àníyíma. Ìwẹ̀ mẹ́ta wọ́n fẹ́ ìsọ̀rí wọ́n bẹ láyé. Ìyàwó مهيلا سوف تركب الأرض والجبال الاتجاه هنا الاتجاه من قومي هنا كل الاتجاه Àjẹ́rì ní sáà sọ pé ilẹ̀ rí gbogbo tí ilẹ̀ tí kábá nílẹ̀ rí gbogbo tó fi tẹ́lẹ̀ kò sí bí wọ́n tẹ́kàn lọ. Wọ́n tàbí ìrìnlẹ̀ kan gbogbo ó sì rí. Ṣùgbẹ́ lẹ́yìn kò ní dáwọ́ dúró, ọkà ibà fẹ́ parẹ́. Yọ ọmọ tàbí jù fún láàrùn wà ìjìbá níjọ́ tí ilẹ̀ yóò máa mì yóò máa ṣe yóò máa mì báyìí kò ní parọ́ ilẹ̀ nípapọ̀ wà ìjìbá òkè tá a rí yẹn èyí tó ń bẹ nísàlẹ̀ ó ju èyí tó ń bẹ lókè lọ ọmọ àpáta tá yẹn èyí tí ń bẹ bí ìdá lọ́nà ìmọ̀ye rẹ̀ ló bẹ nísàlẹ̀ ó ti wá múlẹ̀ tí yẹn ọlọ́run ní gbogbo ẹ̀ ó máa nẹ̀ يوم أنشق الأرض والجبال وكانت الجبال كثيرا مهيلا وكانت الجبال كثيرا مهيلا كثير Ìgbọ́n tó ní kẹsí ọ̀tọ̀ àwọn alágbáwá. Báyìí omi tí wọ́n bá ń rìn ní bẹ́gà tó bá kọjá nìkan lèmi ní bẹ́gà tó bá padà bọ̀ kò ní fẹ́ mọ̀bẹ̀rẹ̀ mọ́ kí ló dé tẹ́rí àwọn atẹ́gùn atẹ́gùn tó máa ń fẹ́ lẹ́gbẹ̀ẹ́ àti àti yàn ní tó tàbí òkè yàn yóò ti pa àwọn tí yẹn lọ́pẹ̀ ní ìgbàanì ní ayé ó sì yóò sì àtẹ́kùn ti gbá wọn jọ ilé ká tẹ́kọ̀ọ́ sí ẹjọ́ òkè tó òkè ní ọ̀yẹ́ ilé kàkà ló kó jọ àtẹ́kùn ti kàn ń fẹ́ ní ìgbà yẹn òní òkú jọ tó bá padà ó kò sókè ní ìjà ìsìn lọ. ṣùgbọ́n bàtà mẹ́kọ̀ọ́ bá tún bẹ́ẹ̀ gbogbo láàmì yẹn lè tún yẹn káfẹ́kọ̀ọ́ bá tún lé yóò tún gbẹ dànù nígbà náà yóò dá ẹgẹ́ bí ẹ̀sùn ìgbà gẹ́gẹ́ bí iyanrìn lásán kí àtẹ́gùn kó jọ àtẹ́gùn tó wá kú dànù yóò wá dà gẹ́gẹ́ bí ìtàkẹ́gùn yóò dà sí ìsàn lásán ìsàn lẹ̀ sí ìgbèrú kú dànù. Ìrùnlẹ́ ọ̀rọ̀lẹ́ عليكم وقولا شعيدا عليكم شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا Ó lè fi ṣe sùúrù. Ìyàtọ̀ lọ́wọ́ ọba sọ kalẹ̀ fáwọn tó ń pè ọ̀rọ̀ lọ́wọ́ ọba nírọ̀ yìí. Ìdákànnà fi lẹ́yìn ọ̀gá jẹ. Nítorí wọ́n fẹ́ fún wọn lé wọ́n fún wọn lẹ̀. Tó bá sọ fún wọn tí wọ́n bá gbọ́, wọ́n gbọ́ tí wọn ò bá ti gbọ́ ìrẹ́ fi wọ́n lẹ̀ tó báwọn ọ̀yá ti dúró lè wọ́n ẹ wá wu ayé àwọn tí ò ṣe tọ́lọ ló kọjá wa bá ń ti tẹ̀ lọ. ẹlòmíì gan yóò máa rò pé wò sí láyé tó bá sọ fún ọlọ́ọ̀lù ọlọ́ọ̀bù oníkà ìbẹ̀rẹ̀ tó jókòó sí. ẹlọ́wà ló wọ àlùláàlì ló fẹ́ jókòó sí ìbòlì lówó láyé láwa yìí. látara àjọ eléyìí ọlọ́wọ́n bá ń rẹ àná nítorí pé ńlá àrùkànnà ilẹ̀ ìfúnmọ̀ tó ọ̀nà sáà ìgbà Ìrìnà àrùkànnà ilẹ̀ ìfúnmọ̀ ọkùnlá ń ṣe ìdára àlẹ́yìn. Dákàjá ọlọ́run àrùkànnà ilẹ̀ ìfúnmọ̀ ọkùnlá ń ṣe ìdára àlẹ́yìn. Àwọn ọlọ́run láàárán kìí òjílẹ̀ kan fífẹ́ àlẹ́gbẹ̀wà Mọ̀hánmà lọ́wọ́ ṣàìlẹ́ àrẹ́kùn Ànábì ó lè máa jẹ́ ìdílé ìgbẹ́gbẹ́ ẹgbẹ́ láyé. Tó bá jọ gbogbo ìyáma ayẹyẹ ṣe àrò àrẹ́kùn yawmal kìyámà ti àmẹ́rìkì. Ànábì ó jẹ́rìí lérí iṣẹ́ tí kó wà wá ní bájọ́ gbogbo ìyáma. Ànábì ó máa jẹ́rìí lọ́nà bẹ́ẹ̀ ni àwọn ọmọlẹ́yìn mi ni wọ́n tẹ̀lé lánàá ni. Àwọn kan wá ń bẹ tánábì ọmọ ọdọ́ bóyá ọmọlẹ́yìn mi ni wọ́n àmọ̀lẹ́kọ̀ọ́ rírọ́ ìṣọmọlẹ́yìn. Àwọn yìí ti yí padà ń bá tó fi bẹ̀rẹ̀ àyẹ ìdánwò ni ọlọ́mọdé ti wọ́n dájú rẹ̀. ààrẹ yóò máa jẹ́rìí ọlọ́run fi tọ́lá ẹ̀dọ́ ọ̀nà kùránì kàkẹ́ ìgbà. kàkẹ́ ìgbà á ń tún. in tó parí ara yẹn tí wà sí iná bí ká aláàrùlà ìṣẹ̀lẹ̀ ìgbà. ọlọ́run ọba nígbà wo ló ṣe kíjọ náà nígbàtà bá ń gbébí lè ìkúlé mọ́sí ṣẹ̀yídá nínú gbogbo ìrẹ́pọ̀ pẹ́ta fún àwọn ẹgbẹ́ ìjáde wà jí ìdá bíkà aláàmùlá ìṣẹ̀yídá Gbàtí àpùlọ́ ọmọ fún wá jẹ́ ìrìn gbogbo yí báyìí ẹ̀mọ̀ tó lágbára ní kóòtù àwọn ẹ̀lẹ́dẹ́yìn yàtọ̀ àlàkàkà èmi ni wọ́n tẹ̀ wá jẹ́ rìpọ́ọ̀tù àti ìsànú mẹ́sànú mi ní ilé fẹ́fẹ́ àmì ẹ̀ máa pọ̀. ṣé ẹ̀kọ́ rẹ̀ ká tó wá sọ pé níwájú ọlọ́ sọ́dọ̀dà ìyámà ó pa nẹ́bí jáde tó wá jẹ́ lélẹ̀ wa. ṣé wàá jẹ́ wọ́n ní ọ̀sẹ̀ lánàbì oníṣẹ́ òfẹ́ ń gọ́rẹ̀ kan lọ́fẹ́ tẹ̀ ṣé òun yóò jẹ́ ìdí ìlẹ̀ lọ́dọ̀ ìyámà. ànẹ́bì ní kò tẹ̀lé tòun lórí nǹkan báyìí ولو أرسلنا إليكم رسولا ولا أوشك فيه كالنبي شاهدا عليكم وما عليكم إن لم يدرك فسيع المرض بذلك يا من أنا أرسلنا إلى فرعون أعوذ بك من رسولا àrùn àwọn òjíṣẹ́ náà ó náà ni ànábì Mùsá àlẹ́sàlámù wa sàlámù àrùn àtúnṣe àwọn olù tọ́lọ̀ wọn bá wípé gbèdé agáyé látara àwọn iná òwe tó bá wàkúrú àlẹ́ àtàjà sáà. فكذب وعصى ثم أدبر يسعى وعشر فنادى قال يا ربكم الأعلى Ọlọ́run gbàgbà sọ fún Musa ní Fúráwọ̀ àti Àrùn إذ أبى إلى فرعون أن يسجد ملوك فرعون إنه طغى قدام البريد Lérílẹ̀ ẹ̀lọ ṣe wà sí fún lókòó wà ní ṣáájú. Wà ní kọ́kọ́ ṣáájú, ìjà kọ́ ní ṣáájú. Ọlọ́run kọ́kọ́ rán ọ̀ràn mú sákúkẹ́ lọ bá fìràáwọ̀n iná ọgbọ̀n gáà torí pé fìràáwọ̀n ó ti bẹ̀rù parí. Ẹ̀sọ́ mi ò gbé kí ló túkù.

Iṣẹ́ ìyanu tó tóbi tó fi hàn ṣìrà àwọn òní. Gbàgbà ẹ̀rọ àwọn àgbàgbé tí ló ṣe ẹgbà múdá ọlọ́bẹ̀ ẹta ìnẹ́ka àǹtàlà àlá ìwọ́n ló kú rí ìṣẹ́ tó fi jẹ́ pé agbára fún ìbẹ̀lọ́wọ́ èsì èdè fún ìbẹ̀lọ́wọ́ èsì fún dàrúgbà ah, ọlọ́run tó ní àmú àná ẹ̀rẹ́ ti bàjẹ́ ìrìn àwọn náà ṣe pé lọ́jọ́ ìjọba àwọn àjọ́gbọ́ ẹjọ́ pé àwọn onídìí ló sí ìlú ìgbà ìkéwé. Pẹ̀lú ẹ̀sọ́ ọ̀nà ọ̀rọ̀ ọ̀tọ́ ọ̀gá tí ó dájú ọ̀pá rẹ̀ lẹ̀ ọ̀pá tí ó dájú ọ̀nà ẹ̀sọ́ tí wọ́n lè orí ìjọ́ ìgbé rẹ̀ nílò ìjẹ́ di ọ̀kà ìdábà rọ́ni rọ́lọ́ pa. Nílò وعصاب رفعت موسى وقال أنا ربكم العذاب عشر فنادى وعشر حيث جمع وقت الدنيا جو àwọn tó ń bẹ nílò ìfò ìràwọ̀n ó pè gbogbo ọ̀pá àṣàrà ó àwọn ènìyàn jọ pàdé ó wá ní bá mi kí ẹ máa pariwo fún gbogbo ayé. wà á lọ rọ gbogbo ìlànà ní àdàrọ̀pọ̀ fún mi láàárín ẹ̀mí lọ́lọ́wọ́ ọba yín tó ga jù lọ. ìgbàgbé mi lọ́lọ́wọ́ ọba yín tó lè tó tó wá ní ọ́sọ́ọ̀sì àwọn àyẹ̀wò yìí ẹlẹ́wọ̀n bá ha nípa àwọn níbẹ̀ àti tó ṣẹlẹ̀ láàrin fìrọ́nà àti mọ́ńsá Suratul Shu'ara àyà ẹlẹ́ẹ̀kẹwàá ọlọ́run bá ní wáyé bí náírà ọ̀gbúkà mú láàrin ìkìlẹ̀kà káwọn ọmọ fẹ̀ra ọ̀rọ̀ ìyá alábòsí ọ̀gá dàlù nìyẹn wọ́n ní kó lọ bá àwọn ìjọ alábòsí káwọn ọmọ fẹ̀ra ọ̀rọ̀ láti sùn ara áyà kẹwàá Thank you. Ìgbàtọ́lọ̀ káwọn máa fẹ́ra àwọn ọmọdé bá àwọn ìjọ fẹ́ra àwọn aláàrá sáfún. Sọ fún ọjọ́ ìyé ti ẹ̀rọ àbẹ̀rọ ọlọ́run. Ọlọ́run fi ètí àkọ́kọ̀ ayé ìrọ̀kọ̀ sí ìrọ̀rùn. Àbẹ́kùn bá ẹ̀rú ń gbà láti lọ bá fẹ́ra ní. Ọmọdé àṣọ́kọ̀ rọ́ kí n tó wá débẹ̀ kí n sọ fún gbogbo ànábì olùfẹ́ sòrò wọn lè pè mí ní ọ. sí ikùn tọ́jú yìí ọkàn mi lè kọ́ ẹ̀rú yẹn máa bà mí àyà mi lè mọ́ kí n bá débẹ̀. Bọ̀dá ń kọ́lù kò ní bá Àmọ́ mi lè má ṣe é sọ̀ fún bẹ̀rù fìrà ọ́ fún mi lọ́wọ́. Bàbá àti ìyá àrùn. Ó ti ṣe ìgbèrè rọ̀. Láti ṣàkóso ìhà àrùn láti ṣe láti.

Ọlọ́lọ́tọ̀ ọlọ́rọ̀ mi lè gbọ́sọ̀ ọ̀nà tí mo mọ̀ yẹn tó jẹ́ fàáfà ayẹyẹ kùtù lóòrùn. Ọlọ́pàá lọ́wọ́ òṣìṣẹ́ kàńdá kẹ́kẹ́rẹ́ ọlọ́rọ̀ mi lọ́sọ̀ọ̀sọ̀ yìí. Ọ̀rọ̀ ìfẹ́ káfí àtàkù àmúrí àní ẹ̀ máa lọ ẹ̀yìn méjèèjì. Bàbá ṣe báyà méjèèjì ẹ máa lọ pẹ̀lú àwọn àti ẹ̀yanu àwọn àmì àwọn ọlọ́run bá ta fún yín. Mo sẹ́rẹ̀ àwọn ọ̀pá pẹ̀lú ibi ń bọ̀ yín. Ìgbàdé láti fi wá mọ̀ ẹ̀dá yín lóhùn. Ẹ máa lọ. À ń bẹ pẹ̀lú yín ẹ̀mí hàn. Ẹni tó ń gbọ́ yín. فأتياك فرعون فقولا إنا رسول رب العالمين. أنا بني méjèèjì ẹ̀rọ bá fàáhùn ẹ̀rọ jẹ́ wípé ìrìnlẹ̀ dájájú àwọn méjèèjì. Òjíṣẹ́ làwọn méjèèjì jẹ́ látọ̀dọ̀ ọlọ́run tó ní gbogbo ẹ̀dá. Ọ̀pọ̀ inú kẹ́kọ̀ọ́ wọn bá rán wa ti ọ̀rẹ́ ẹ̀lẹ́ kò ní sílẹ̀ kó bá wa tó àwọn ọmọ Ísírẹ́lì tó kún lẹ́rú bá wa tí wọ́n sílẹ̀. Mọ́lá àlàmúrọ̀ sí ìlà wà níjà. Ìrọ̀nù wá ní ah, irú àkùkù wo rèé? Irú ẹ̀tẹ́ wo ló fún òun yìí? Ìrẹ̀ dá. Àlàmúrọ̀ pẹ̀kà sí ìlà wà níjà. Àwọn yọ láti kékeré bí àwọn akọ́lá tọ́jú ẹni. Wàrà tí ń sàmì náà ṣe ní òmùrí kàtí ní ìgbà. Orí tó pọ̀ nínú ìgbésí ayé rẹ̀ lọ́dọ̀ wa àwa la ọ́ ọ̀dọ̀ wa ló gbé lọ jẹ́ lórí. àwọn onímọ̀ bàlágà ó dá ó ní ilé ìtànà fúrú ìtẹ̀lẹ́ Àkọ́kọ́ àrídé ní Màkánà ọkùnrin wà lẹ́jà kúrú ọkùnrin àrídé ọgbọ́rin ọ̀rọ̀ yẹn kọ́ lẹ́nu. Ọ̀gbọ́n gbọ́bọ̀ ọgbọ̀n tó bá kú lẹ́nu ìlú ọkọ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ yẹn ló lọ rí. Èyí lẹ́ẹ̀dẹ̀ àwọn olùsọ̀kọ̀ lẹ́nu. Ọkọ̀ máa ti ṣùgbọ́n Quran kò sí àwọn kùn. ó pé àwọn fúrù kẹ̀lì náà nínú àwọn àwọn tí kì í ṣe fọ́rọ̀ olúkọ àtọ́ àná. báwa ni Quran wà pàṣẹ. ṣùgbọ́n Quran kẹ̀sì ní òní ó gbé bí Fìràwùn tó ti sọ̀rọ̀ níjọ́ náà láti lè tètè lánàá ó ti dọ́wọ́ hàn. Fìràwùn kì í bínú sọ ọlọ́run wá sí wa ọlọ́run ló wá gbogbo wa fa alta fa alta kàlùbẹ̀ sí fa alta nítorí pé fa ala òun náà lè fi yẹ gbogbo bíi fa alta àdáfúta ọ̀dáfúta ṣẹ̀rífúta dọ̀ráfúta mùlàtọ́fúta gbogbo ohun tó ṣe bá dáwà pé lábẹ́ fa ala ìjọ kẹ̀kẹ́ gbogbo dọ̀ráfúta àdáfúta ẹ̀ẹ́dọ̀ráfúta ọ̀dáfúta ọwọ́ àlọ́ gbogbo àlàwà فعلت فعلتك التي فعلت فهذا عامل السلام صوتي وأنت من الكافرين عليك Kúkúrú aláìmọ̀lá lọ ní aláìmọ̀lá ọmọ ìgbẹ̀. Ọya máa sọ tó bá wá. Ọ̀rọ̀ yà, ṣàkùnrin, ọlọ́pàá ọmọ àṣìkú láláyà. قال فعلتها إذا وأنا من الضالين Àlẹ́bí tó dá nílò ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀rọ̀ gbogbo tó sọ pé mo ti rẹ̀ ni mo ṣe ìdá

Àkúnnù àlàyé èyí tí mo sọ yìí kò bá dẹ́tọ̀ lọ ìjẹ̀ra tó ga ni ìdàkúnnù àlàyé àyíkọ́nà wọn bá ti fún mi tí ò ti fún ọkọ̀ àwọn ọ̀nà. A ní àpàtàkì ìṣúná ìjáde Kùránì ẹ. Ẹ̀rí pé kò tó fẹ́ wà kọ́lọ̀ lọ́wọ́ bí a ní àkúrẹ̀ láta àti àní. Ó wá sọ fún pé kí n sọ fún ọ kó o yé máa sọ máa bà ní Ibrahim òye sọ wọ́n dẹrú ẹrú tó wọ́n yìí tó ọlọ́run ni wá sọ fún ọ nìyẹn ọ̀rọ̀ rẹ ti ní ìṣẹ́ tó lè sọ bẹ́ẹ̀ wọ́n ti fẹ̀ áwọ̀. Bàbá wa sọ lé kọ́lá fẹ̀rẹ̀ àwọn ọ̀rẹ́ àwọn ìwà láàárọ̀ ọkùnrin ara rẹ̀ Ìran bí ẹ̀kí ẹ̀kọ́ náà, ọjọ́ àgbẹ̀gbẹ̀ rọ̀ bàlá nìkan. Ọjọ́ máa ń tó ní wọ́n ti wọ́n ti rí. fún mẹ́rin, ọ̀sọ̀ wù, ó ní wọ́n. Kí ni ọlọ́run rẹ̀ gan?

Tó bá jẹ́ fẹ́ ní tó lórí ọmọ ní ọ̀rẹ́kẹ́ ọ̀pọ̀ ọmọ bá ń bẹ. Ọ̀lá ni ẹni táwọn wá tó sọ̀tọ̀ sílẹ̀. Ẹ̀wọ́lọ̀ fi gbé ọ̀rọ̀ wá. Ó rò pé òun fíìmù ni. Mo sì ka bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò lè gbé ẹ̀sìn rí wá báyìí nípa àti bá ń sọ ìtàn ẹ̀rù fẹ́ gbé báyìí. Mo lè má gbé ẹ̀jẹ̀ kẹfà kan translation. Wọ́n bá mọ tẹ̀síìrì rẹ̀ ìlà àrọ̀bíyà ọ̀rọ̀ kò kù báyìí lórí dájọ́ lórí láti láwà Kùránì. Bẹ́ẹ̀ni bàbá ń jẹ gbogbo wọn kò sì sùn lẹ̀. Yóò rò pé èyí òun wúlò ju káwá lọ ra fíìmù lé bọ́ ọmọ lọ. Àwọn bá jókòó àwọn tọ́lọ̀ bá ń sọ ń pè وتكراره wọ́n rí jẹ tí wọ́n rí mú wa mọ́ ní gbẹ̀rẹ̀dà púpọ̀. Bẹ̀bá sọ̀rọ̀ ọlọ́run lónìí. Àbá ẹ̀lú pẹ̀lú bẹ́ẹ̀ ló wó sí afọ́ ẹ̀sùn mílíọ̀n tí ó gbàdé ògbélé tuntun máa dóko òsì lọ́pàpọ̀ mọ́ ìmọ̀rin lójú ọmọ sọ́bà yẹn ọba ló lọ́ọ̀lù ọ̀nà olùmọ̀ ti wà dé ráyíká láti ìmọ̀ sí nǹkan fún ọ́sìn ọ̀nà tó pàpọ̀ yìí kan fún ọ léyìí wọ́n ti lọ́pọ̀ lọ ẹ̀ ọgbà tó gbé ayé àwọn olówó lóbi lọ́pàá àbá àbẹ́bá kẹrẹ ẹ̀ dábì olówó láàtàtẹ̀wò fìràwọ̀n ó wá wo ìmọ̀ràn àwòlà ń ó wá kọjú àwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní aláàtẹ̀sẹ̀ ni ẹ̀wà gbọ́dọ̀ tó lẹ́yìn ní sáńtọ̀. ó ti sọ̀rọ̀ yìí tẹ́ àlẹ́bí musa wá fún lẹ́sìn musa wá ní kọ́ lárọ́ ìwọ fìràwọ̀n ló ń lórí òsì ti ọlọ́pàá farabalẹ̀ òsì kọ̀ kankan. Àlẹ́bí musa ní kọ́ lárọ́ fún kan gbogbo yìí tẹ́ sọ̀rọ̀ bá gbogbo ẹgbẹ́ dókòó yìí. Ọgbà kan náà ló fi ká bá a nílò fún àdúgbò ilé ìsìnkà. Ọ̀rọ̀lá Ẹgbẹ́ ọdún ọ̀rọ̀ ọ̀gbà pẹ̀lú ọ̀tún ìṣọ́lá ọmọ tó ṣe. Olè é ń lára tó rò lápọ̀ ọ̀rọ̀ àti pé

Múta ní mi ìdí ìkì ọlọ́run tán sára balẹ̀. ọkùnrin náà pé tó àti ẹ̀rọ ẹ̀rọ.

وألقى الله فإذا هي ثعبان مبين. فإذا هي Tàdéjì lọ pàtó sọ́ọ̀lẹ̀ ó bá di kí ni. Lọ́gbà ló ń borí. Àgbẹ̀ká فهذا يده فإذا هي بيضاء للناظرين ọwọ́ bá kúkú sí flortex mẹ́lẹ̀ bá kàn níbi ọwọ́ àyẹ́bìnrin mú bá. ọ̀dà ní mẹ́lẹ̀ yẹn lọ́wọ́lá ooo. ìrọ̀lù wà lọ ó sọ fún wọn àwọn ẹ̀bẹ̀ àdámbẹ lọ́dọ̀ rẹ̀ ó sọ fún pé ìlà àdára ká ẹ̀rọ náà lè ẹni tó ti pè é tó wá bí ó tún lè wòye ó ní ẹni yìí ti ṣe wèrè mọ́ ìgbẹ́lá ká èrò òkú ìdẹ́gbẹ̀rẹ̀ ní àyè mú onímọ̀ ń pa onímọ̀ pọ̀ gbadá onímọ̀ àdára àyè mú onímọ̀ ń pa Ìbàdàn yòrìdó ayò fúnìjàkùn ní ìjọba lọ́dẹ̀ mú Ìdù ayò fúnìjàkùn ní àríṣẹ́kùn ìkejì ó bá ti jẹ́ ilẹ̀ kó ikú olú yìí. Ìjà ló bá ti kó ilé bí ọkọ̀ tí ẹ̀wọ̀. Abẹ́yẹ̀

فعصاك الرسول ربك فعسى وجدك ربي فأخذناه أخذا قبيلا ورحمة Fìràwọ̀n ọlọ́run dámú, ó tẹ̀lé, ó tẹ̀lé. Ọlọ́run tún ní ìyá náà yóò máa jẹ́jẹ̀ ní sàárè láàárọ̀ àtàlẹ́. Ọba fi jọ́ gbé dárí fìyàmọ̀ ìyẹ́lẹ́fẹ̀ẹ́ lórí ìtumọ̀ jẹ́jẹ̀ fìràwọ̀n. فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا كيف تتقون قول لبي مريبا Ọjọ́ pípò lè ṣe bẹ̀rù ọlọ, ìtẹ́kù wà nìyẹn. Àkẹ́bà tàǹtàkùn tó lè ṣe fẹ́ mórí bọ́, tó lè ṣe fẹ́ rúlà. Nǹkan bá rí tán yàwó màá ẹ̀jẹ̀ àìsàkọ́ sí ọjọ́ kan ọjọ́ yìí ni wàhálà tí ó ṣẹlẹ̀ níjọ́ náà jìnnìjìnnì tí ó ṣẹlẹ̀ níjọ́ náà gbogbo àwọn ọmọ kéékèèké ó sì máa ewu níbi tí wàhálà náà yóò lágbára dé ọlọ́run bá ní kó lẹ́ni fẹ́ múrí bọ́ńjọ́ náà tẹ́lẹ̀ kọ́ta kó lẹ́ni fẹ́ múlà. Àtàlẹ́ àkùnrin kàbí

olóògbé tí a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìwà mọ̀nà títí ọ̀nà ìsìláàmù ká wà yìí padà sí ìwúrú ọlọ́run òkè. Ìṣàlà àdàkọ̀ ṣàǹtàlọ́ àmì ìṣàlọ́ ọ̀la ọ̀la ọ̀la ọ̀la.